وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد آه، بواتي آه، ولرجو كاكرا كل السلام عليكم ورحمة الله وبركاته نعم آه، أترى أصول السنة للإمام آه، أبي عبد الله أحمد بن محمد بن حنبل عليه رحمة الله تي أمباكي كارلا آه، نبي تي أكاليني وإمام lẹ́nìí ìmáàmù قال المصنف ومن خرج على إمام من أئمة المسلمين كان الناس اجتمعوا عليه وأقروا له بالخلافة بأي وجه كان بالرضا أو بالغلبة فقد شق هذا الخارج عصى المسلمين وخالف الآثار عن الرسول الله صلى الله عليه وسلم فإن مات الخارج عليه مات ميتة جاهلية ولا يحل قتال السلطان ولا يحل قتال السلطان ولا الخروج عليه لأحد من الناس فمن فعل ذلك فهو مبتدع على غير السنة والطريقة وقتال اللصوص والخوارج جائز إذا عرضوا للرجل في نفسه وماله فله أن يقاتل عن نفسه وماله ويدفع عنه بكل ما يقدر وليس له إذا فارقوه أو تركوه أن يطلبهم ولا يتبع آثارهم ليس لأحد إلا الإمام أو ولاة المسلمين وإنما له أن يدفع عن نفسه في مقامه ذلك وينوي بجهده أن لا يقتل أحدا فإن مات على يديه في دفعه عن نفسه في المعركة فأبعد الله المقتول وإن قتل هذا في تلك الحال وهو يدفع عن نفسه وماله رجوت له الشهادة كما جاء في الأحاديث وجميع وجميع الآثار في هذا إنما أمر بقتاله ولم يؤمر بقتله ولا اتباعه ولا يجيز عليه إذا صرع أو كان جريحا فإن أخذه أسيرا فليس له أن يقتله ولا يقيم عليه الحد ولكن يرفع أمره إلى من ولاء الله fayahkum fihi nínú àwọn ẹ̀kọ́ ńláńlá tí imaamu ahmed aleyhi rahmatullah tí wọ́n ń kọ́ wa imaamu ahlu sunna àwọn ẹ̀kọ́ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ sunna nabi sallallahu alayhi wa sallam náà ni wọ́n ń kọ́ wa tó ṣe pé tí àwọn afáwọn bá ń ṣàlàyé nínú àwọn nǹkan tí a fi ń dá ìlànà ahlu sunna tó jẹ́ sàlàfíà tá a máa fi ń dá mà yàtọ̀ sí àwọn tí wọ́n fi sunna bójú tó ṣe pé ọbẹ̀ ọ̀bẹ̀rẹ̀ ńlá bídàá náà ni wọ́n sì wà tó kí wọ́n sì máa fi súnà bójú tó jẹ́ pé abẹ́ ọ̀bẹ̀rẹ̀ ńlá bídàá ni wọ́n wà ara tí a máa fi ń dá àwọn ọmọ yàtọ̀ náà ni ó rọrùn kéèyàn kódà ó lè dá ní àwọn nǹkan kan níbi ọ̀rọ̀ akéda níbi asma wa sifat níbi huluhiyya níbi rububiyya àmọ́ ó lọ lè kó sí lè kù eléyìí náà bẹ nínú nǹkan tí wọ́n máa fi ń mọ̀ pé lágbájá yìí kìí ṣe onísúnà sàlàfíà ìpele ìsúnà tí ń ṣe yìí bẹ́dẹ̀ àní ṣe torí ẹ̀rọ náà lè ká sòkòtò sókè kí sòkòtò rẹ̀ máa tó lẹ̀ so bákan náà yóò sì ní irun gbà kódà ẹ máa gbọ́ tó lè máa takò àwọn tí ń ṣẹbọ pé ẹbọ yìí ṣe yóò máa takò bẹ́dẹ̀ à níbi ìbá olórí lò ìbá aláṣẹ lò yóò wà lọ kù síbẹ̀ irú eléyìí náà kìí ṣe ìlànà tó dáa so túmọ̀ sí pé ìjẹ́ àlùsùnà wal jamaa òun ni pé kéèyàn ó dá ní gbogbo ní tó bá ń jẹ́ òfin ẹ̀sìn kódà yìí tí wọn bá ti lè ṣe kọ́ mọ̀ jẹ́ pé èèyàn ó dúró èèyàn máa wá takò àbí máa ṣe nǹkan míì tí wọ́n máa takò nǹkan tí ó lẹ́rìí nínú sunna nabi sallallahu alayhi wa sallam. alimami ahmed alayhi rahmatullah wọn nínú ẹ̀kọ́ tí wọ́n fẹ́ kọ́ wa lónìí wọ́n ní wa man kharaja ala imamin min a'immatil muslimin ẹni tó bá ń jáde láti takò ọ̀kan nínú àwọn àyímọ̀ àwọn mùsùlùmí ẹni pé ọ̀kan nínú àwọn aláṣẹ nínú àwọn aṣíwájú àwọn mùsùlùmí ẹni tó bá takò wọn tó ń jáde lé wọn lérí tó bá níyàn ń jáde léyàn lérí ìtumọ̀ rẹ̀ ni pé èèyàn ń takò ẹni tó ń jẹ́ aláṣẹ. káànà náàsù ijtama'u alayhi aláṣẹ tó ṣe pé gbogbo èèyàn ni wọ́n sì pawọ́ papọ̀ ipe lágbájá yìí àgbà ní aláṣẹ wa aqarru lahu tí wọ́n fi rinlẹ̀ fún un wípé ah, ẹ̀wọ̀ yìí ló ń jẹ́ àrólé ẹ̀sìn fún wa ìyẹn ni pé wọ́n ló ń jẹ́ aláṣẹ wọ́n ló ń jẹ́ olórí fún wa tòótọ́ pé ẹnu ti papọ̀ lórí ẹ̀ sùúrù ẹni tó bá ń ta kúrú ẹni yẹn kò bá a mu náà ni mọ́mọ́ ìmọ́mọ́ Ahmed ní bi ayyi wajhin kan bi ridha aw bil ghalaba ìyẹn ni pé ẹni tí ó ń jẹ́ aláṣẹ yìí tó di ẹni tí ó ń jẹ́ olórí fún àwọn ènìyàn bóyá àbí ayé wọ́n jí kan gbogbo ọ̀nà yòówù tó lè gbà kọ́ gbà wọ́ tó ti dúró lórí náà bẹ̀rẹ̀dọ̀ pẹ̀lú pé yọnu sí ni aw alọ́gọ́lẹ̀bà àbóhùn gan-an ohun ìní àwọn èèyàn ló fi débẹ̀ yẹn ni pé bóyá àwọn èèyàn ni wọ́n yàn yẹn ni pé bẹ̀rẹ̀dọ̀ nù wípé wọ́n ni àyàn kọ́mọ jẹ́ olórí fún wa wọ́n la yàn aw alọ́gọ́lẹ̀bà àbótiẹ̀ overthrow or overthrow yẹn ni pé ó lọ lè ó sọ́ra rẹ̀ di olórí fáwọn èèyàn ni ọ̀pá ẹni tó wà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí ó lé ẹni yẹn kú òun wá bọ́ síbẹ̀ wọn náà ń pè ní alghalaba ẹni kó bẹ́ẹ̀ nìyẹn jà ó sì wọ́n ẹni rẹ̀ so tíyẹn bá ti di bẹ́ẹ̀ náà wọ́n ní ẹni tó bá wá ń ta kúrú ẹni yìí wà man kharaja ala imamin a'immatil muslimin faqad shaqqa hadha al-kharij 'asa al-muslimin wọ́n ní ẹyin ní yìí tẹ́ni tí ń ta kúrò ẹni yìí ẹni yẹn ó ti ń kan igi àwọn mùsùlùmí yẹn ni pé ìṣọ̀kan mùsùlùmí àlàáfíà mùsùlùmí náà lẹ́ni yẹn ti ń bàjẹ́ wọn ẹni yẹn ti ń kan igi tó ń jẹ́ igi àlàáfíà ẹni yẹn ti ń dàrú láàrin àwọn mùsùlùmí torí pé kí ni ẹni tó bá ti dolórí ó ti débẹ̀ náà nù eléyìí jẹ́ ẹ̀kọ́ láńlá fún wa pé èèyàn overthrow ni èèyàn pa ẹni tó wà ń bẹ̀ ni tó sàjẹ́ kó sà ti dolórí náà kí ọmọ ní ọ̀nà tó gbà débẹ̀ náà dá àwọn náà nígbà fún ni kọ́takọ́takò lànà nàbì sallallahu alayhi wa sallam so kódà ru ẹni yẹn wà khalafa al-athara an rasulillah àwọn ẹ̀rí tó wá látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam ẹni yẹn ó ti takò kí ni àwọn ẹ̀rí náà àwọn ẹ̀rí náà àti kà síwájú òun náà ni bí àwọn ẹ̀rí tí Hudhayfa bin Yamani radiyallahu anhu tó gbà wá látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam tó ní bay'ana rasulallah ala sam'i wa ta'a tó ní àwọn ti bá nabi sallallahu alayhi wa sallam ṣe àdéhùn wọ́n ti fún anabi ní bay'a ipe a máa gbọ́rọ̀ sí eléré lẹ́nu subakana a sì máa tẹ̀lé wa an la nunazi ala amru ahla pílẹ̀ iná àìsí bá nabi ṣàdéhùn wípé a ní máa tako àwọn tí wọ́n bá ń jẹ́ olórí àní máa bá wọn ṣe fàǹfà ká máa ní àtakò wọn ni ànígbà nínú kan náà àní ṣe bẹ́ẹ̀ o àti fún anabi nímọ̀ràn bẹ́ẹ̀ kọ́dọ̀ anabi sọ pé àní ṣe filimokre iwal munshit bóyá nǹkan ṣe dùnmọ́ wa ni nǹkan ṣe kò dùnmọ́ wa ni aláwọn ti fún anabi ní àdéhùn lórí eléyìí so náà ni imaamu ahmed ń padà sí pé wa khalafa al-athara an rasulillah ẹni tó bá ń takò aláṣẹ tó ń takò eléré ẹni yẹn ó ti yapa àwọn àthaar àwọn ẹ̀rí àwọn erépa àwọn hadith tó wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ẹnìyẹn ti takò fa imma talkhariju alayhi tí ẹni tí ń takò lórí yẹn tó bá sì wà lórí ìṣesí yẹn mata maytatan jahiliya a jẹ́ pé ẹnìyẹn ó kú ní ikú aláìmọ̀kánu o ẹni pé ẹni tó ń jẹ́ khalifa tó ń jẹ́ pé òun ni aláṣẹ ẹ̀sìn òun ni alámòójútó ẹ̀sìn òun ni adarí adarí àwọn mùsùlùmí tá ń pè ní khalifa ẹni pé ẹni tó bá ti dé irú ipò yìí bóyá ó já arabaraba ló fi débẹ̀ ni àbí ó ti pa ẹni tó wà ń bẹ̀ ni àbí àwọn èèyàn náà ni wọ́n yàn ó ti débẹ̀ ó ti débẹ̀ náà ṣé àwọn tíyẹn bá worú àwọn ọ̀rọ̀ yìí èèyàn mọ̀ pé Islam gbogbo ọ̀nà tí ìdàrúdàpọ̀ fìtínà tí ó fi máa ṣẹlẹ̀ wàláhì Islam dènà rẹ̀ Islam dènà rẹ̀ wípé fìtínà àwùjọ mùsùlùmí ó gbọ́dọ̀ máa jẹ́ ìfọ̀kànbalẹ̀ ni ó gbọ́dọ̀ máa wà pẹ̀lú àlàáfíà ni sùnà náà fi ní pé ẹni tó bá di pé ó wá ní àtakò ló wọ́n máa ṣe irú ẹnìyẹn o ó fẹ́ da àwùjọ mùsùlùmí nù faqad shaqqa hadha al-khariju asal muslimin ẹnìyẹn ó ń kan igi ìpẹ́nu pọ̀ ẹni pé ẹnu àwọn mùsùlùmí tó kò àlàáfíà tí ń bẹ láàrin àwọn mùsùlùmí náà lẹ́nìyẹn fẹ́ dàrú sòwọ́n ni pé bẹ́ẹ̀ sì ni anabi sallallahu alayhi wa sallam oníkàmọ́ máa wá wàhálà káàkiri wasalọ́lọ́ aláàfíyẹ́tẹ́ wasalama ẹ máa béèrè àlàáfíà lọ́dọ̀ ọlọ́run níbi kójú kẹ́ ẹ máa bẹ ní fọkànbalẹ̀ òun ni mùsùlùmí máa ń béèrè mùsùlùmí máa lọ lè fọwọ́ fa wàhálà láti tí ó dá fàhálà kalẹ̀ tí ò ní jẹ́ kéèyàn gbádùn àwùjọ tí ò ní jẹ́ kéèyàn gbádùn nínú ìlú náà ní irú àwọn nǹkan tí imaamu ahmed tí wọ́n fi ń yé wa nínú ẹ̀kọ́ látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam yìí ẹni tó bá wá takú tó ṣe pé ń takú lórí tó wá jẹ́ pé lórí àtakò yẹn náà lọ́wọ́ kúlé lérí náà ló kúlé lérí irú ẹni yẹn ó kú ní kó àyèmọ̀ kan ni ọ̀ pàtàkì jùlọ níbi tó bá jẹ́ pé olórí mùsùlùmí tí wọ́n ń lo òfin ẹ̀sìn níbẹ̀ náà ni wọ́n wá ń takorú ẹni ọ̀hún irú eléyìí tá a bá wò dáadáa á di nǹkan yìí lọ ṣẹlẹ̀ sí arákùnrin tó ń pè ní Osama bin Laden ẹ rí i pé irú ẹni yẹn ẹnìkan tó ṣe pé ó ń dìde ó ń tako àwọn olórí àwọn àfáà ní ìlú Saudi tó sì takò wọn tó jáde kó ní pé wọn tó ń ṣe kódà wọn bá Amẹ́ríkà ṣe wọn bá kíní kan ṣe wọn ṣe kíní kan so torí náà òun ṣe tán láti máa bá Saudi náà jà tó láti máa takò wọn òun jáde kó wọn tó gbúrú eléyìí in tí àìmọ̀kan máa ń bí kalẹ̀ nù sùúrù ẹni abẹ́lọ́run kó ṣàforíjì fún un àmọ́ n tó ṣe yẹn ó nínú ẹ̀sìn torí ọ̀tàkù olórí nù ìṣesí tí ń jẹ́ àwọn kàwárí jìnnà àkòrójò eh, yẹn ni kéèyàn máa takò olórí náà ní nǹkan tó ṣe yẹn tó ó sì léwu ẹ wá gbogbo ṣe lògbèsè ayé náà nìsín tòun náà la àrójútù gbà tó kú àrójútù ẹ gbà tí ń bẹ láyé àrójútù ẹ ń sá kiri wọn nìkan wà nínú àpáta wọn nìkan wà nínú kinní kan bí ṣe ń sá kí sákì sákì sákì nù èyí ń tó lọ fẹ́ establish ẹni pé òfin ẹ̀sìn tó ní wọn òun ò ṣe dáadáa wọn òun ò ṣe bó ṣe yẹ kán ṣe tó so àtakò ló wá kù tó sí fún wọn so irú eléyìí nìsín sí ọwá padà wọ gángan rẹ́sìn yẹn fi lọ́lẹ̀ ń bolo fi lọ́lẹ̀ sí nìsín so bí láti mọ̀ wípé wallahi tí wọ́n bá ti rìn ìlànà tí kìí ṣe ìlànà nabi sallallahu alaihi wasallam kò lè èèyàn lè lálàáfíà ní gbèsè ayé ìtẹ̀lé súnà nabi sallallahu alaihi wasallam òun ni máa ń jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ ọ wọnú ìgbésí ayé yẹn ẹwù arákùnrin yẹn wọ́n ní polówó yẹn ni kó tó ń pè ní Bin yẹn kódà àwọn tó ní ọmọ olówó ni tó jogún bówó àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà ó kóra rẹ̀ sínú fìtínà látara àìnímọ̀ látara àìfarabalẹ̀ fún ọ̀rọ̀ àwọn àfa kójòkújẹ́ kórí gbogbo nǹkan ti ń lọ. sùn ni pé ẹni tó bá wà lọ lè kú tó tẹ̀mí ayé rẹ̀ tán síbi pé ń takò lórí ni irú ẹnìyẹn méjì tẹ̀tẹ̀ jàhílíyà ló kú o torí pé kí ni anabi sallallahu alayhi wa sallam ó sọ pé wa man kharaja ala ta'a mata maytatan jahiliya ẹni tó bá kú lórí pé ó jáde ní takò lérí pé eléré lòun bá jà ń tòun ẹni tó ń jẹ́ eléré ìlú òun ò ní gbà sílẹ̀ nu bóyá ó rí nǹkan kan tí ọ̀dà kódà kó rí tí ọ̀dà lọ́dọ̀ rẹ̀ ṣé máa ń farabalẹ̀ ni irú ilé ilẹ̀ kọ́lá ńlá tó wáyé látọ̀dọ̀ àwọn sọ̀hábà nabi sallallahu alayhi wa sallam Abu Sa'id al-Khudri nígbà tí ó di ayé Marwan Abu Sa'id al-Khudri ó rí àwọn nǹkan tí ọ̀dà tó takun tí sunan nabi sallallahu alayhi sallam gbé wa àmọ́ wọ́n ti lẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ ànábì kódà bídà náà ni nǹkan tí wọ́n ń ṣe láyé ní àsìkò Marwan yẹn ara bídà tó ṣe ni pé ó lọ lè ń gbé mímbà rí jáde níjọ ọdún ń ṣe kútúbà síwájú kí wọ́n tó ń ṣe kútúbà síwájú kí kan tó kírun Eid Abu Sa'id sọ fún un ní àwọn èèyàn máa dúró gbọ́ kútúbà mọ́ tóun bá ti parí Eid náà lòun kọ́kọ́ ń ṣe kútúbà so Abu Sa'id ó sì dákẹ́ so ó ti sọ tiẹ̀ fún gbà ó tún wá di ọdún míì ó tún fẹ́ ṣe bẹ́ẹ̀ nìkan náà tó takò pé ha ẹ ti yí nǹkan padà fa so òun náà tún sọ̀rọ̀ fún ọkọ àmì ròmùmí ni pé ha ẹ kí ni tẹ́tí nǹkan padà ẹ ní kí ni Abu Sa'id Abu Sa'id ní hama hadha sórí ó ti ṣe nǹkan tó yẹ kó ṣe o ó ti sọ náà ìkọ́ ààrẹ jẹ́ báwọn náà ni so àwọn náà ti sọ lọ́run eléri wọn kì í takò ọ wá ní inni sami'tu rasulallahi sallallahu alaihi wasallam yaqulu lóhùn gbọ́tà nàbí sọ kémọ́ rọ àmì nkò munkaran ẹni tó bá ń rí ní tí ò dáa bóyá lọ́dọ̀ eléri nàbí lọ́dọ̀ ẹlòmíì náà ni falyughayyiru biyadihi fọwọ́ rẹ̀ yí padà tó bá ti lágbára wa bilisanihi fi ahọ́n rẹ̀ yí padà tó bá tún lágbára fa biqalbihi kó fi ẹnu rẹ̀ yí padà gbogbo tí ń jẹ́ wàásì kọ́lé èèyàn máa ń sọ pé èèyàn gbọ́dọ̀ ṣe gbogbo tí ń jẹ́ wàásì náà kọ́lé yẹn máa ń sọ pé èèyàn gbọ́dọ̀ ṣe bóyá ni pé wáàsí ó ní stage ó sì ní ìtí èèyàn máa ń dé stage láti ṣe wọ́n tó bá ń jẹ́ ẹni tí ń ṣe wáàsí tó o láǹfààní láti dé ọ̀dọ̀ ẹni tí bá ń jẹ́ aláṣẹ wáàsí yẹn ò sí lọ́wọ́ rẹ̀ nìyẹn kí ṣe pé dandan nìyẹn máa ń sọ pé gbogbo wáàsí ní ṣe ìtò bá ti sí níbi tí àwọn aláṣẹ wà tó o sí nítòsí wọn tó o súnmọ́ wọn wáàsí wọn ọ̀kan ọ̀nù èyí tó bá súnmọ́ wọn ẹ̀hẹ́n wá sí yẹn kàn àbó bá tiẹ̀ ní àǹfààní àti kọ́lẹ́tà sí wọn kọ́lẹ́tà wá sí yẹn kàn sùúrù yẹn nu àmì tó bá ti jìnnà sí wọn kò nídìí wáàsí kọ́mọ ní àmọ̀ sí wáàsí látòrí rédíò ránṣẹ́ sáwọn aláṣẹ àmọ̀ sí wáàsí látinú tẹlifíṣàn ránṣẹ́ àbí látinú newspaper ránṣẹ́ bóyá ni pé tó jẹ́ pé aburú ló máa sọ sí wọn kì í ṣe pé dáadáa wọn lọ fẹ́ sọ sùúrù eléyìí yóò máa jẹ́ ntí èèyàn ń takò ìlànà tí Ànábì sallallahu alaihi wasallam gbé kalẹ̀ torí anabi sọ̀rọ̀ sọ́làmù dìde sọ ni ipe ẹni tí ọba rí àkíyèsí kan tó fẹ́ pe àwọn tó ń jẹ́ aláṣẹ sí anabi ní falyakhul ma'ahu falyakhul bihi kó o dáwà pẹ̀lú rẹ̀ lóhùn nìkan falyakhul yadda kọ́ ọ gbá ọwọ́ rẹ̀ mú kó ṣe wáàsí fún un wàá in qabila fadak tó bá gbọ́ níta ní náà nù afẹ́kọ́ gbọ́ àkíyèsí òun náà ni wọ́n yé la tí o bá ti gbọ́ wọ́n ti ṣe nǹkan tó yẹ kó ṣe ń tiẹ̀ nu fílẹ̀ kò ní dùkọ́ ọmọ ní àtọ̀ ìgbàtà tí wá sí wáàsí fún tí ọgbọ́n náà á tún máa pariwo rẹ̀ káàkiri pa ti sọ fún ọgbọ́n ni o náà ni n tí ò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nìyẹn táwọn ìlú ọmọ sọ̀rọ̀ pé àwọn afá Saudi afá ìjọba ni wọ́n nìkan wọn èèyàn èyí sọ òdodo fún ìjọba nìkan wọ́n bi Sheikh bin Baz bẹ́ẹ̀ wọ́n bi Sheikh Sèmínú bẹ́ẹ̀ Sheikh Sèmínú ni ah, ṣé ó dìgbà táwọn bá ń sọ fún yín ike mò ń bá ìjọba sọ̀rọ̀ ni tó dìgbà tí n bá ń sọ fún yín tí n bá ní mọ́ sọ fún yín gan-an yóò tún mọ dàbí ẹni pé bóyá èyí tó ń ṣe kárí mi lórí iṣẹ́ dáwà tí mo ṣe ẹ̀wọ̀ ìkíláàsì ó túmọ̀ sí pé wọn ò fi àwọn olórí kalẹ̀ báwọn afáàyàn náà ṣe wá rí dìsín nìyẹn ní Saudi wọ́n ṣe rí dìsín náà nù wọn ò ní fi àwọn tó ń jẹ́ aláṣẹ kalẹ̀ pé kankan máa wò wọ́n lórí ìbàjẹ́ àmọ́ wọn ò ní sọ̀rọ̀ wọn níta gbangba torí pé kíni aburú tí kíní yẹn ó lìdì sí tí Islam sì ti kàwá nílọ̀ pé ṣe sọ̀rọ̀ tó lágbára ni irú ẹni òye ẹlòmíì tó ń sọ pé ẹ́ wípé ìjọba Saudi wọ́n dá ìmáàmù kan dúró ìgbà tó sọ̀rọ̀ sí eh, tó sọ̀rọ̀ sí eh, ìjọba tí ó sọ̀rọ̀ sí ìjọba wọ́n dá ìmáàmù yẹn dúró kọ́dà àwọn ṣíà àwọn ni wọ́n wá síbi sàárẹ̀ ànábì yẹn ni pé Rafsanjani ló wá tutọ́ sí sàárẹ̀ ara àwọn tó tẹ̀lé wá tutọ́ láti ìran náà ti wá o wọ́n wá tutọ́ sí sàárẹ̀ ànábì àwọn tutọ́ sí sàárẹ̀ Abubakar àti Umar ní ẹgbẹ́ ànábì sallallahu alaihi wasallam ẹni tó jẹ́ ìmáàmù ń gba àwọn ìmáàmù al-Hudayfi náà ń pe Abdurrahman al-Hudayfi kó wá sojú rẹ̀ so gbà tó wá sojú rẹ̀ ó wá díjọ́ jimá ó wá fi kéwọn ṣe kútúbà bí ṣe ń bọ́ lélẹ́ kútúbà báyìí níjọba Saudi ní ká gbé bẹ́ẹ̀ ni nítorí kan ṣe fún náà ni wọ́n ṣe fún yẹn torí pé kíni àkọ́kọ́ náà ó tako ìlànà al-Sunnah wal torí pé kíni bí Rafsanjani àtàwọn ọmọ ìyá rẹ̀ tán jọ wọ Saudi wọ́n wọlé pẹ̀lú kí wọ́n gba fíza ni ó mì pé ìjọba Saudi fún wọn láṣẹ tí wọ́n nìkan kan lẹ́tọ̀ọ́ kọ́ wọn nígbà ti fún wọn láṣẹ kan wọlé so bákan náà ẹlẹ́ẹ̀kejì òun ni pé àwọn tí wọ́n wá yẹn nígbà tí wọ́n ń tutọ́ sí sàrí ànábì tí wọ́n ò dé fi tó sì wá ń bẹ̀ kí ló dé tó gbà ní tó gbà ní ojúmọ́ bẹ́ẹ̀ kó nà má bẹ̀ hàn kán ní kí ló dé kán ní tutọ́ sí sàrí ànábì ni sàrí Abubakar àti Umar ní tutọ́ sí so ká tó wá ní ọwá ń wò ìgbà tó wá di ibi kútúbà tó ẹ̀sìn wọn lè ń sọ jáde pé ń tán wá sí ń tán sí tán sí ni túmí pé ó ṣe àyínkáàrò múnkàrò ńgbà tó rí wá di pé kútúbà ló ti nà lè ń sọ jáde sùrù eléyìí ìyẹn ó rí i pé ẹni yìí ẹni mọ́mù yẹn ọ lẹ́bi wọ́n ti da lẹ́kọ̀ọ́ tó lẹ́yìn gbà wọn wọ́n sì ti fi sílẹ̀ padà so eléyìí ó jẹ́ ìgbésẹ̀ ìgbésẹ̀ àgbọ́yé ẹ̀sìn ni kì í ṣe ìgbésẹ̀ tí kò bá ẹ̀sìn mu so eléyìí nìyẹn nípa ẹni tó bá ń jẹ́ ẹni tí ó ń tako ìjọba so òun náà ni pé ìjọba kìí ṣe ní tí yẹn máa ń takò kìí ṣe ní tí yẹn máa ń takò torí pé kí ni tó bá di pé ẹ bá ń takò wọn tó bá di wàhálà tára ìlú náà dìde tíjọba náà dìde fìtínà ìlú ó dàrú yányán yóò wá di pé dàrúdàpọ̀ wá ṣẹlẹ̀ sórí ilẹ̀ kọ́lá ńlá tí imamu ahmed tó ń kọ́ wa so bákan náà imamu ahmed wọ́n tún ní ẹni wala yahillu qitalu sultan kọ̀lẹ́tọ̀ kí wọ́n ní pé yẹn ń bá ìlú já aláṣẹ ìlú yẹn ń bá já pé a bàjá ni àfi ká gbé kúò ń bẹ́ẹ̀ àfi ká kó ká lè kúò níbẹ̀ so yín náà lè wò gbogbo àwọn tí wọ́n ń takò àwọn olórí wọn tí wọ́n ń gbéjà tí wọ́n àwọn lé wọn kúò ń bẹ́ẹ̀ kò sí tí ó padà gbẹ̀yìn wọn ju pé fìtínà nínú padà dálẹ̀ kó àná lè gbogbo tí ń ṣẹlẹ̀ ní àgbáyé pàtàkì jùlọ ní àwọn ilẹ̀ lárúbáwá tó ṣe pé kọ́lẹ̀ lómi máa ń wéyìn kékeré wá dé tó fi jọ pé gbogbo wàhálà ní ilẹ̀ lárúbáwá ní ti máa ń ṣẹlẹ̀ kò sí tí ń fàájú pé àìgbọ́ àgbọ́yé ẹ̀sìn tí wọ́n bá sì lágbóyè ẹ̀sìn fìtínà náà ni ó máa ṣẹlẹ̀ gbàtẹ́lẹ̀ dìpàǹpá ẹ lé olórí kan lọ tẹ́ lé so ìgbà tí mi dé ẹ tún ti fi ọ̀nà lẹ̀ náà nù pé ẹ̀yin ẹ̀ tún wá lé òun náà wọ́n gbà tẹ́ ẹ bá ń ṣe sùúrù pẹ̀lú olórí yẹn tẹ́ ń ṣe sùúrù pẹ̀lú rẹ̀ èyí tẹ́ lé òun náà nìsín àwọn kan tó wọ́n fẹ́ràn rẹ̀ àwọn náà tó máa rẹ̀ dìtẹ̀ pé eléyìí náà kò àníjó dúró mẹ́ so dúró ní Islam fi ni pé kéèyàn ó fi ẹni tó bá ń jẹ́ aláṣẹ kéèyàn má bàjá kéèyàn má takò wala al-khuruj alayhi li ahadin min an-nas wọ́n ní kò lẹ́tọ̀ fún ẹnìkankan kó lóun takò kó ń takò ẹni tó bá ń jẹ́ aláṣẹ tó ń jẹ́ olórí imaamu ahmed wani man fa'ala dhalika fa huwa mubtadi'un ẹni tó bá ń ṣerú yẹn tó yẹ pé lórí ni máa ń takò wọ́n ní oníbídí àlóńtọ̀ ala ghairi sunnati wa tariq ẹni yẹn ò sí lórí sunna anabi o kò sí lórí ìlànà tí anabi sallallahu alaihi wasallam tó là kalẹ̀ tó yẹ ní táwọn èèyàn máa ń fẹ́ jù òun náà ni wáàsí ẹ máa sọ̀rọ̀ àwọn olórí ẹ máa sọ̀rọ̀ àwọn aláṣẹ ẹ máa sọ̀rọ̀ àwọn ìjọba ní tí wọ́n ń ṣe tí ọ̀dà ẹ máa sọ fáwọn ará ayé kódà ń gbà mí tèmi kan bá ń ṣeré program lọ́wọ́ lè rédíò ẹlòmíì ó lè pè pé dákun bí àwọn alágbájá ti máa ń sọ̀rọ̀ ìjọba wọn ẹ̀yin náà bá pọ̀ ẹ̀ bá sọ̀rọ̀ wọn tèmi wá sọ fún wọn pé kò sí nínú ìlànà alùsùnà wal jamaa torí pé wọn gbọ́ níjọ́ kan ní ọ̀rọ̀ kan wá yà ní ẹnu ọ̀kan nínú àwọn tó ṣe pé wọn ò mọ̀ à ń sọ̀rọ̀ ìjọba ọ̀rọ̀ ìjọba ọ̀rọ̀ ìjọba níbi wá sí wọn kọ́ra àwọn ọmọ sọ débi pé tíyàn bá rí gbẹ́yà ìjọba ni òjò rí gbẹ́yà tíyàn ò rí ṣe ìjọba ni òjò rí ṣe tó burú àwọn nǹkan yẹn tó pé ìjọba náà sàmọ sọ̀rọ̀ rẹ̀ láburú mọ̀ sọ̀rọ̀ rẹ̀ láburú ìjọ kan wà nìkan wá ń sọ wàláhì ọ̀rọ̀ yìí yà mí lẹ́nu mo fi ti ara mi gbọ́ báyìí lórí rédíò náà ni ó ní ẹ̀gbọ́ pé òun rí lọ́ọ̀yà kan ó dákọ̀ ọkọ̀ lọ́ọ̀yà wọn ó ní sanna ọláolú àlẹ́ ó ní pé òun rí i nígbà tó ń rí ẹni yẹn wọ́n lọ́wọ́ ní à alájí alẹ́ àgàn ike à ẹ wo gbogbo àwọn wáàsí tẹ̀yìn ń ṣe fáwọn ìjọba yìí àwọn tẹ̀ bá wí ọ̀gbọ́ wọn ọ̀gbọ́ nǹkan kan bẹ́ẹ̀ ah ó ní ó sì rẹ̀ wọn ń lọ́yẹ̀ nígbà tí lọ́yà àwọn ibi ọlára àwọn sì balẹ̀ ó sì rẹ̀ wọn yẹ kẹtẹ kéhe wọn ọ̀gbọ́n tá à sọ ó ní wọn ọ̀gbọ́ àwọn ọ̀gbọ́ nǹkan kan so ó ní àmọ́ ò wọn ni ah sáwà stop wá sínú àníṣe wá sínú wọn ni ah no yóò máa wúlò fún àwọn ọmọlẹ́yìn tí ń bọ̀ wá ẹ̀wọ̀n kan so ẹ dákun ṣírù yẹn gan kò yẹ kó tó ní ìwòye fẹ́ni tí ń ṣerú wá sí yìí náà ipe àṣé àwọn ẹni yìí àti wọn ò tiẹ̀ gbọ́ tọ̀ kí lọ́wọ́ à ń sọ fún tòun ti bẹ́ẹ̀ náà bó ṣe wá sọ́hun náà o ní ìsún kọ̀ǹtínú tó ń ba lọ náà ni bẹ̀lẹ̀ yẹn ti máa ń mọ̀ pé lágbájá yìí eléyìí kìí ṣe ìlànà súnà nàbì sallallahu alaihi wasallam ní rìn sọ àfi tó bá jẹ pé kọ̀ mọ̀ pàtàkì jùlọ tí ọ̀rẹ́ ni sọ fún un àmẹ́ni tó rẹ́ ni sọ fún un tán text àdìsí náà sọ gbé ẹ̀ kan pẹ̀lú ẹni yẹn oníbèdè àní náà ni mọ́mọ́ ahmed wí oníwà máa ń fa ẹlẹ́ dalik ẹni tó bá ń takò lórí tó ń jáde takò tó ń sọ̀rọ̀ takò lórí so torí pé kí ni tá a bá ń sọ̀rọ̀ àwọn kòrójù kòrójù àwọn kòrójù ló wà lóríṣiríṣi ìtakò yẹn ni pé ìtakò lórí ọ̀nà oríṣiríṣi ni ìjáde lórí ọ̀nà oríṣiríṣi ni ọ̀nà oríṣi àkọ́kọ́ ni pé kéèyàn ó dìde ogun sólórí ìyí ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ni pé kéèyàn ó má dìde ogun àmọ́ nínú ilé ó jókòó ó mọ̀ fọ̀rọ̀ ránṣẹ́ bóyá lérí mímbà rí ni àbí lórí rédíò ni so kòrójù náà ni irú irun náà ń jẹ́ so gbogbo ẹ̀yán yán mùsùlùmí gbọ́dọ̀ jìnà sí kí n jìnà sí àti ẹni tí lóun bá ìjọba jà so àtẹni tó ní òun sọ̀rọ̀ ìjọba lórí mímbà àbí lórí tẹlifíṣàn àbí lórí rédíò so nǹkan kan náà làwọn méjì ọjọ́ dálẹ̀ tẹnìkan kan lè yá ẹni tóun dìde tóun takò ìjọba tí ń bá jagun tó lóun dìde pé àwọn fẹ́ àwọn fẹ́ ti tàwọn bírú ìtàwọn boko haram ṣe yẹn ìlànà kàwárìjì ni tó le torí pé kí ní ẹ̀rí pé tẹ bá rí wọn wọn ò ní pé àwọn ń bá ìjọba nàìjíríà jà pé torí pé kí ni ìjọba nàìjíríà ò lo òfin ọlọ́run ọba tọ gbogbo ẹni tí ó ti wá wà lábẹ́ ìjọba nàìjíríà yẹn tí ó wá kún àwọn kó wáwẹ̀ pẹ̀lú àwọn kẹfìrí ló àwọn lè pa náà lẹ́fi máa gbọ́ ni wọ́n ní wọ́n lọ sí mọ́sálásí wọ́n lọ lè bọ́ǹbù torí pé kí ni wọ́n ti rí àwọn táwọn mọ́sálásí yẹn pé wọn kì í ṣe ara àwọn táwọn náà ń ta pé àwọn ń takò ìjọba ó túmọ̀ sí pé àwọn ènìyàn náà kẹfìrí ni wọ́n ìjájọ́ kẹfìrí náà gbélé wọn lérí ẹ̀wọ̀n kan sun ti ń jẹ́ kàwárí jìnnà náà lẹ́gbẹ̀ẹ́ wọn lọ lè bọ́ǹbù ẹ̀ríkì wọn lọ lè wọn tún lọ bọ́ǹbù àwọn èèyàn mọ́sálásí kọ́ra kódà kan gbọ́ kọ́ ọmọ wí láìláì láwà yìí pààyàn torí pé kí ni wọ́n ní láìláì ọ̀rọ̀ ni so ẹ wá wo àwọn táwọn aláwọn ń jà yìí nìsín jòlẹ̀ wá rí rí kí wọ́n dìde kí wọ́n ní àwọn ń lọ sí asurok ẹni pé ní ọ̀dọ̀ bí ti ti presidency presidency fila kí wọ́n lọ bẹ̀ ẹ rí wọn káwọn tẹ́mtì ẹ̀rí sùlábùjá. So, so ẹ kàn ọmọ lè ń hàn àwọn èèyàn lè mọ ẹ mọ lè pa àwọn mùsùlùmí ẹ mọ lè pa àwọn ọmọ kéékèèké ẹ mọ lè ẹni tí ọmọ kankan ẹ mọ lè sa ẹ mọ lè pa wọn sórí eléyìí ohun tí wàá wọ sí torí ẹ kọjú síjọba yẹn kẹkẹkẹ lọ síbi tíjọba wà ṣùgbọ́n tẹ́wọ̀n pẹ́ lágbára kí ni lè fọwọ́ fà wàhálà fún tó akẹ́ bá lágbára ẹ kọrí so irú eléyìí lèyìn fi mọ̀ pé ìlànà tí ó tako ìlànà anabi sallallahu alayhi wa alihi wa sallam náà ni kéèyàn máa tako ẹni tó bá ń jẹ́ aláṣẹ kí o sì máa farama ẹni tí bá ń ṣe sọlẹ́ yìí ẹ̀wúrú anabi sallallahu alaihi wasallam ẹ̀kọ́ wà fún wa níbi ìṣẹ̀mí ayé anabi anabi sallallahu alaihi wasallam ó ń ṣe dáwà nílùú mẹ́kà nǹkan bí ọdún mẹ́tàlá tánàbí sallallahu alaihi wasallam lò ní mẹ́kà àwọn kẹfìrí ni wọ́n ń darí ìlú anabi sì ń bá dáwà rẹ lọ anabi ń bá dáwà rẹ lọ anabi ń bá dáwà rẹ lọ sọ anabi ò ní tọ́ mo fẹ́ ṣe tán mo fẹ́ hijack dáwà lọ́wọ́ mo fẹ́ hijack Ee, eh, eh, ajáki eh, ìjọba lọ́wọ́ àwọn tí ń darí ìjọba kúrò lẹ́yìn ìgbà tánábì tó wá tó kù ní maka tó tún lọ sí Madina tó tún lo ọdún mẹ́jọ lẹ́yìn ọdún mẹ́jọ ànábì wá wá sí maka tó wọn fẹ́ ṣe ìjọba kẹfìrí náà ni tó ń darí mẹ́ka lásìkò wọn kí ló ṣe nígbà wọn wọ́n kàn wọ́n kàn islam rú gbà wọn ni so kódà ní fún lọ́dún yẹn tí anẹ́sọ̀ sọ́làmù sọ pé ṣe sùúrù àwọn sọ̀hábà ń tara ipe àá kí ló dé tán fi ní ká má ṣe hajj lọ́dún yìí tá ti múra pa ń bọ̀ wá so àtàwọn òfin oríṣiríṣi tán gbé kalẹ̀ fún anabi sallallahu alaihi wasallam tòun ti fẹ́ràn anabi ní ẹ̀ṣẹ̀ sùúrù eléyìí jẹ́ ẹ̀kọ́ ńlá fáwa náà táwọn bá wà ní abẹ́ ìjọba tí kì í ṣe ìjọba mùsùlùmí lókùngbà táwọn bá ti ń rìnrìn wá kí táwọn rí wá sí wá sí táwọn rí dáwà wá pèpè sí kára máa bá nǹkan wa lọ ká máa ṣe dáwà ká máa jẹ́ kí ẹ̀sìn kó yí àwọn èèyàn tí ẹ̀sìn bá fọ́n ká tó bá yí àwọn èèyàn náà náà fáwọn sọ pé eléyìí ò lè jẹ́ lànà tí ó pẹ́ o àmọ́ lànà tànàbì ni kẹ́sìn ó yí àwọn èèyàn tó bá yí àwọn èèyàn ẹnìkan ni ó padà débẹ̀ lára àwọn tẹ́sìn ó yí ni ó sì yí àwùjọ padà ẹni pé ní ó padà dépò presidency àbí ipò aláṣẹ tí ó sì wá yí gbogbo nǹkan tó bàjẹ́ padà so eléyìí òun ló pàtàkì yìí ni ojúṣe òun náà ni ìlànà tí àwọn àfáà súnà là kalẹ̀ fún wa kì í ṣe pé ìlànà jàgídíjàgan jàgídíjàgan kò lè mú àǹfààní kankan wá bóyá ni pé yóò mọ̀ da ẹ̀ lóru ni yóò sì mọ̀ dá wàhálà kalẹ̀ ní àwùjọ so náà ni pé mùsùlùmí ní tó bá ká gbọ́ inú náà lámọ̀ rí ẹ̀sìn wa ó pàtàkì gan ara rẹ̀ náà ni pé kí wọ́n mọ̀ tako ìjọba ẹni tó bá ń tako ìjọba mọ́mọ́ mọ́ ní pé man fa'ala dhalika fa huwa mubtadi' oníbídà lẹ́nu yẹn ala ghairi sunna ẹni yẹn ò sí lórí sunna nabi wa tariq kò sì sí lórí ìlànà tí anabi sallallahu alaihi wasallam tí ó là so eléyìí náà ni tí imam ahmed tí wọ́n sọ bákan náà imam ahmed wọ́n tún bá ọ̀rọ̀ lọ wọ́n tún ní wa qitalil lusus wal khawarij jaizun ah, imam ahli sunnati wal jama'a al ah, imam ahmed bin hanbal alayhi rahmatullah wọ́n nípa ọ̀rọ̀ tí wọ́n bá wa lọ tó ń bá wa sọ wọ́n ní pé waqtal al-lusus wal khawarij jaizun sọ kí n tó débi eléyìí wọ́n tún fi ọ̀rọ̀ kan náà kún yẹn ni pé tí a bá ń sọ nípa ká má tako ìlérí ká má tako ìlérí so àwọn kan mímẹ tó ṣe pé àwọn èèyàn kì í kíyèsí kò sí àǹfààní kò sí oore tí rẹ máa ń bá wa ẹ wò lápèjúwe kan mo rántí tó ṣe pé àwọn èèyàn dìde wọn láwọn ń takò àwọn aláṣẹ wọn ń takò àwọn ìjọba ní Ìlọrin sòkínì yẹn ó di wàhálà débi pé gbogbo ìlú ní ń dàrúdàpọ̀ ní dàrúdàpọ̀ sòun náà ni pé kí ogun wa kálá kíyèsí àtakò eléré and demonstrate ẹnikẹ́rọ demonstration irú ẹ̀ náà ni èyí tí àwọn ẹlẹ́gbẹ́ oríṣiríṣiríṣiríṣi tí wọ́n ń láwọn fi súnà bójú ẹ̀rí wọn tí nǹkan bá ṣẹlẹ̀ wọ́n lọ lè gbé kínní káàdì wọ́n gbé lọ́wọ́ wọ́n kọ náà kínní kankan kan wọ́n làwọn demonstrate káàkiri sórí eléyìí ọ̀tà kò ìlànà ahli sunnati wal jama'a tó imaamu ahmed tó ní wa qitali lusus wal khawarij jaizun idha aradu lirrajul fi nafsihi wa malihi falahu an yuqatila an nafsihi wa malihi ẹ̀kọ́ ńláńlá nínú àwọn ẹ̀kọ́ ẹ̀sìn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbésí ayé náà ni Imam Ahmad ni wọ́n tún fẹ́ kọ́ ayé wọ́n ní ìbá olè kìtàlì lòsòs kéèyàn bá olè jà kéèyàn bá olè jà ìyẹn ni tó bá ní lẹ́s olè kan níjẹ́ báwọn lòsòs àwọn olè wẹ̀lì khawarij àti àwọn khawarij ẹni pé àwọn tó ṣe pé wọ́n ń tako ìjọba kéèyàn bá wọn jà jaiz ọlẹ́tọ̀ọ́ irú ẹni bí irú àwọn boko haram yẹn ní ìsìn bá pàdé yàn kí wọn bá wọn jà torí pé kí ni àwọn ti dúndú pé tí wọn bá ti rí ọ àwọn rẹ́ẹ̀dì láti pa ọ̀nù ṣùgbọ́n náà kí wọn náà bá àwọn ènìyàn jà wọn ní kò sí ti ó burú bẹ́ẹ̀ jaiz ni o kò sí pé wọn ní dandan ni o kò sí pé wọn ní dandan ni o ó mì pé wọ́tọ́ bá láǹfààní tó bá họ kò sí tó burú bẹ́ẹ̀ o lè dé ó yọ sí ọ ọ̀fẹ̀sẹ̀fẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ o àwọn khawarij dúró àwọn boko haram àbáwọn ICC wọ́n pàdé yàn ìyàn fẹsẹ̀ fẹ́ kò sí tí ó burú mbẹ́ o ìyàn ṣe àìdá o torí ni pé jaiz ọlẹ́tọ̀ ni ẹni kó mi pẹ́ tó bá lágbára ìdá ẹ̀rọ ọdún lè rajul tó bá ṣẹ́rí wá báyàn tán pàdé yàn fi nafsi yìí tán fẹ́ gba ọ dúkìá rẹ̀ tán fẹ́ pààyàn fi nafsi yìí tán fẹ́ pààyàn tán fẹ́ gbẹ̀mí rẹ̀ tán láwọn fẹ́ gbẹ̀mí yàn wa malihi tán fẹ́ gba dúkìá yàn walau an yuqatil kéèyàn bá wọn jà an nafsihi kó fi dáàbò pé ẹ má gbẹ̀mí mi wà mẹ́lì ẹ má gba dúkìá mi ó lẹ́tọ̀ọ́ ni kéèyàn dúró kéèyàn takọ̀ ẹni kéèyàn náà kéèyàn jọ fà á kò sí tó burú mbẹ́ Imam Ahmad wọ́n ní nǹkan tó dáa ni so ó lẹ́tọ̀ọ́ so kì í ṣe pé bóyá wọ́n ní dandan ni o tó bá jẹ́ pé wọ́n bá sọ pé dandan ní ìsìn tá a sì rí ẹ̀rí dandan ó túmọ̀ sí pé èèyàn gbọ́dọ̀ ọ̀hán níjẹ́ báwọn o ṣe pé téèyàn bá lọ sójú ogun dandan ni kéèyàn jagun ọ̀ gbọ́dọ̀ ọ̀hán èèwọ̀ ni kéèyàn ọ̀hán lójú ogun so àmọ́ eléyìí nìsín kò kí ń ṣe kújú ogun lẹ́wà àwọn olè àbáwọn tí wọ́n jẹ́ àwọn rebels àwọn ni wọ́n pàdé yàn sùúrù àwọn èèyàn o wọ́n ní tí wọ́n pínyàn bá rí i pé á ah, èèyàn lè kó wọn lójú tó dáa jù náà ni kéèyàn kó wọn lójú so pọ́ lẹ́tọ̀ bẹ́ẹ̀ so èèyàn ni pé kéèyàn jà fún ẹ̀mí rẹ̀ pé ẹ má gbà ẹ ò lè ẹ ò ní jẹ́ ọpa mi so bákan náà kẹ̀yìn sì ní jẹ́ gba dúkìá mi wa yadfa'a anha bi kulli ma yaqdir kéèyàn dáàbò bo ẹ̀mí yàn

àbí around 99 nine náà ni nǹkan yẹn ṣẹlẹ̀ tí ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ àwọn kiriyó bọ́ǹkì náà máa ń pè ọ́ wá láti US àbí nǹkan ló ti wá àbá Amẹ́ríkà so wọ́n sá wá sí Nàìjíríà wọ́n á ní ń bọ̀ wá sí Ìlọrin láti wá ṣe crusade. ìgbà tí a ti ń gbọ́ pé náà làwọn tí wọ́n ń jẹ́ àwọn tí wọ́n láwọn ń máa ń tako tí ìjọba bá ṣe wọ́n máa ń ṣe wáàsí ní ọjà ọba nígbà yẹn so ni wọ́n bá péjọ wọ́n ní àní gbà kí kí bọ́ǹkì kọ́ wá àgbóyè ẹ̀sìn ọmọ lè o tí yóò bá lágbóyè ẹ̀sìn yóò máa jìyà yóò máa ṣe nǹkan tọ́lọ́wọ́n fẹ́ yóò sì máa rò pé tọ́lọ́wọ́n fẹ́ lòun ṣe so náà ni ẹnìkan sọ lára wọn kí gbogbo ayányán ká múra bọ̀ wá tó bá dijọ́ mẹ́jọ gbogbo tó bá ní lọ́wọ́ gbogbo tó bá lè fi dáàbò bóra rẹ náà ni kò mú wá so nǹkan ó ní gbogbo tó bá lè fi dáàbò bóra rẹ wallahi gbogbo táwọn yẹn sì ni wọ́n mú lọ́wọ́ ń jọ̀hún ẹni tó kó ń dè lọ́wọ́ ẹni tó kó àdá ẹni tó kó gbogbo ẹ̀ ẹni tó mú ọ̀bẹ ẹni tó mú ondé ẹni tó mú òka ẹni tó mú pàró ẹni tó mú fúnpá so torí àwọn náà ni gbogbo tó bá lè fi dáàbò bóra rẹ tó bá lè fi ṣàgbára sòrò eléyìí ọ̀rọ̀ àìmọ̀kan tó lágbára ni tá a máa sọ pé wa yadfa'anhu bi kulli ma yaqdir yẹn ni kíkọ́ dá òwúrọ̀ rẹ̀ pẹ̀lú gbogbo tó bá lágbára yẹn ni pé tí nǹkan yàn gbọdọ̀ takò súnà yẹn ni kí bọ́yá oníbàání ò lè fi dá rẹ̀ ọfà lónìí ni ọ̀dá òwúrọ̀ rẹ̀ so gbogbo nǹkan tó bá ní àdá lónìí ni fi dá òwúrọ̀ rẹ̀ so wọ́n ní kò sí ní tó burú ń bẹ́ẹ̀ kéèyàn wò pé ah ẹni tó pàdé mi yìí olè ní ó fẹ́ gba dúkìá mi àbótiẹ̀ wàá káyàn mọ́lé gangan náà ni wàá ka ọmọlé rẹ̀ wọ́n fẹ́ gba dúkìá yàn àbí àwọn kàwáríjì náà wàá káyàn mọ́lé so tó hàn pé ọyẹ ìjà rò lè káwọn mọ́lé tẹ́rì pé ní nọ́ọ̀tì níbi àwọn boko haram tó bá rí páwọn èèyàn ń sùn mùsùlùmí lè káwọn èèyàn mọ́lé wọ́n lè máa wọn mọ́ so kẹ́nìkan náà kóhun náà kó wá níbọn tó bá lè fi dáàbò wúrà rẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ àmọ́ ẹ̀tún àmọ́ ẹ̀kọ́ ńlá tán tó wọ́n wa walaysa lahu idha faraquhu aw tarakuhu an yatlubahum wọ́n ní àmọ́ kò lẹ́tọ̀ fún èèyàn tó yẹ pé wọ́n fẹ́ dáàbò bóra rẹ idha faraku táwọn ènìyàn bá ti kú lọ́dọ̀ rẹ ẹni pé olè yẹn an yatlubahum o wọ́n ti wá wọn ká mi mọ́ lánàá èmi náà wà ń lọlé ń ká wọn mọ́ a islam kọ́ abáwọn tọ́tán ti wá tán ti họ́ lọ́hún fi wọ́n lẹ̀ mọ́tún lọ́nà lè ń wá wọn mọ́ ẹ̀kọ́ tí islam kọ́ lélẹ̀ kódà wà láyé tẹ̀bí àṣàrọ̀ hàn ìyẹn máa lọ lélẹ̀ wọn ó ti pẹ̀yìn dà kó wá tó máa lè so islam kọ́ wa pé kò dáa pé kò dáa pé kí wọ́n máa wá wọn kì í laysa li ahadin illa al-imam aw wọ́n ní kọ̀lẹ́tọ̀ fẹ́ni kankan kó lóun gbá wọn kì í kó lóun máa lọ lè sà wọ́n nínú ilé wọn ìjọba ló lè ṣe yẹn o aláṣẹ àwọn mùmíní ló lè ṣe yẹn o ẹni tó ń pàṣẹ fún mùsùlùmí ló lè ṣe yẹn àbíjọba àwọn ni wọ́n lẹ́tọ̀ àti máa lọ lè wù wọn káàkiri kan sì máa lọ lè mú wọn nínú ilé wọn kò sí tó burú mẹ́ àbí níbi tó jẹ́ ibùba wọn kán lọ ká wọn mọ́ bẹ́ẹ̀ kò sí tó burú àbí ibi tí àwọn olè ti ń ṣọṣẹ́ kán lè ká wọn mọ́ bẹ́ẹ̀ káwọn ọlọ́pàá lọ káwọn mọ́bẹ̀ kò sí tó burú níbi yẹn so ẹ wo bí Imam Ahmed bí wọ́n ṣe ń ṣàlàyé ọ̀rọ̀ yìí tó wá ti pé wọ́n nìkan bá ní lọ wà nínú ilé rẹ ni ò lè wá ká ọmọ ìgbà tó wá ká ọmọ bóyá ó jágbe mọ́ bó ṣe jágbe mọ́ mórí ọ ó lè ó ti họ mọ́tẹ̀lé o mọ́tẹ̀lé àfi tó wá jẹ pé nǹkan rẹ dúkìá rẹ ń bẹ lọ́wọ́ rẹ tó sì mọ̀ pé ọ láǹfààní láti lè gbà nǹkan rẹ so tó lágbára àti lè gbà èèyàn lè tẹ̀lé kéèyàn gba dúkìá yẹn ní ọwọ́ rẹ̀ àmọ́ tí ò jẹ́ yẹn kò rí nǹkan kan mú ó sì hàn á ah, má tún lè máa o so wọ́n ní ẹni tó lè léèyàn tó lè máa wáyàn kí àbí lílé ti ẹ̀kọ́ gbà tó di láàárọ̀ rẹ̀ wá wọ́n pé á ah, lágbájá ìhun wà lọ́bi tí ọ wà so ní ẹni tó ń jẹ́ ọ̀daràn tó ń jẹ́ olè wọ́n ṣe yẹn o jíkọ́ jẹ́ pé ìjọba náà ni yóò ṣe irú ẹ̀nà fún wọn sọ pé kí wọn lè rìpọ́tù fún àwọn ọlọ́pàá àwọn agbófinró kán bá lè ṣègbésẹ̀ tó yẹ. fàyínà mẹ́lẹ́wọ́ anyadọ̀ fa nfc ntọ́kàn ṣe kókó fún yẹn ni pé kéèyàn ó dáàbò bóra rẹ̀ fi mọ̀ kọ́ mi hidalik níbi tí nǹkan yẹn bá ti fẹ́ ṣẹlẹ̀ gangan ibi tán ti fẹ́ tán ti fẹ́ gba dúkìá rẹ̀ gangan dáàbò bóra rẹ̀ dìfẹ́ǹdì ara rẹ̀ òyẹ́niwé bíi juhdihi allah kó wá ní ní èròǹgbà lẹ́mí rẹ̀ pé ah, mi nípa ẹnì kankan ẹni pé ẹni tó olè tó wá ka ọmọ òun tó pé ọkàn wá ni kì í ṣe pé nǹkan ìjà lọ́wọ́ má n'i wọ́n lẹ́mí pé wọ́n pa bóyá wọ́n wà nínú ilé ó ti rí bí ṣe ń go fẹ́ǹsì rẹ̀ àbí ṣe ń dojú wíńdò rẹ̀ sì rí pé kò mú nǹkan lọ́wọ́ wọ́n sì ṣùgbọ́n àti pé òun náà kò mú nǹkan ìjà lọ́wọ́ náà ni wọ́yẹ́ níwèé bíi jòdè he Allah yaqtula ahadan gbìyànjú láti pé ah, mọ́lẹ́mi pé ọkọ̀ọ̀kọ́ pààyàn. wa imma ta'ala yadayhi fi daf'ihi an nafsi fil ma'araka fa'abada Allahu al-maqtul mọ́mú Ahmad ń ṣe pé ẹni ìgbà tẹ́jọ́ ń fa wàhálà hàn tẹ́jọ́ ń fa àbí ìgbà tí wọ́n dìfẹ́ǹdì ara rẹ̀ ipe kó mọ́ sàbúrú fún ọ ibẹ̀ ni ó ti di pé ó kú èèyàn pa á sórí ẹni yẹn wọ́n ní kọ́dà fa'abada Allahul maqtul ẹni téèyàn pa tó jẹ́ olè ń ọlọ́wọ́ gbé jìnnà sí ìkẹ́ rẹ̀ kò ní rí àánú ọlọ́wọ́ bá so tó mọ̀ sí pé ẹni tí èèyàn padà pa tó jẹ́ olè àbọ̀ ọ̀kan náà kàwáríjì yìí àbó gbébọn lọ́wọ́ so ní fi ń fẹ́ wọnú yàrá rẹ̀ ah, wọ́n náà bá rí i so even àwọn afá sọ pé n tó dáa jù ni pé kéèyàn ọmọ ta níbọn níbi tí ó ti kú irú ọwọ́ rẹ̀ kéèyàn ta níbọn lọ́wọ́ kí nǹkan tó mú lọ́wọ́ yẹn kò fi lè bọ́ so tí ó sì fi débi sá padà sùúrù yẹn náà àmọ́ tí yẹn rí i pé ah eléyìí ìbọn gan lòún gan gbé bọ̀ yìí àwọn òun gan tẹ̀tí gbé ṣe ń bọ̀ ní ti ń spray ìbọn bọ̀ wá ah wọ́n sì wà nulẹ̀ wọn náà sì níbọn wọn náà tètè fún un kí yóò fún un níbọn òun so kò sí ti ó burú bẹ́ẹ̀ ẹ ti jọ wà ní ojú ogun nu so wọ́n ní fa'abu adallahu al-maktul kódà ní tápá òun yóò jìnnà sí àánú ọlọ́run ọlọ́run ní sànú rẹ̀ wa in kutila hadha fi tilka mo tó bá ṣe pé wọ́n wá pa ẹni yìí ẹni tó ń dáàbò bo ara rẹ̀ wa huwa yadfa an nafsi wa mali tí ń dáàbò bo dúkìá rẹ̀ tí ń dáàbò bo ẹ̀mí ara rẹ̀ ní ẹni tó ń jẹ́ olè àbí àwọn kàwárìjì yẹn wá pa á mọ́mọ́ ahmed ní rajawtu lahu ash-shahada wọ́n nílùú ẹni yẹn àwọn ọ̀ràn kà pé ikú ṣahidi náà ni ó kú kí ló dé tí mọ́mọ́ ahmed fi ní àwọn ọ̀ràn kan ipe ẹni yẹn kúkú ṣahidi òun náà ni pé anabi sallallahu alayhi wa sallam ọ̀sán ni pé wa man qutila duna nafsihi fa huwa shahid ẹni tán bá pa nítorí pé ń dáàbò bo ẹ̀mí ara rẹ̀ ẹni yẹn ni ẹni kúkú ṣahidi ni ọmọ nkútìlá na máàlì yìí ẹni tó bá ndabobo nítorí pé ń owó rẹ fọwọ́ shahid ń dáàbò bo dúkìá pé gba dúkìá mi tó irú ènìyàn náà kú shahid ni ọmọ nkútìlá dúnà dínì yìí fọwọ́ shahid nítorí ẹ̀sìn ẹni pé ń kí ọ̀tá wọlé láwọn tó kí ní ẹni pé àwọn kẹfìrí wọn fẹ́ wá náwọn fẹ́ wá jẹ ìlú wọn wọn fẹ́ wá láwọn fẹ́ wá jẹ gàba ìlú wọn tó wọn máa ní kí ìjọba kẹfìrí kó máa ṣẹlẹ̀ kó máa ṣẹbọ nínú ìlú àti àwọn ni ìnígbà irú ẹni yẹn tó lọ jà wọn wọn wọ shahid tó bá pa síbi pé ń dáàbò bo ẹni yẹn kú ikú shahid ni bí anabi sallallahu alaihi wasallam bó ṣe ṣe àlàyé ọ̀rọ̀ yìí lélẹ́yìí ṣùgbọ́n kan náà anabi sallallahu alaihi wasallam ó tún ṣàlàyé bákan náà wípé ọkùnrin kan bí anabi sallallahu alayhi wa sallam kí ara'ayta in arada rajulun akhadha mali tí ẹnìkan bá fẹ́ gba dúkìá mi ńkọ́ ó ń bí anabi anabi ńlá tó ẹtẹ yìí má gbà fún un ẹni pé èèyàn dé nìsín wọn ló lè kó gbó rẹ ọtajà lónìí ọyá ló kó wa anabi ni má fún un ni fàáyín kọ́ tẹ́lá ni tó bá ń bá mi jà kọ́ kọ́ anabi ni qatilu bàjà ẹni pé bàjà wọn náà ẹjọ́ tẹjọ́ wà ń kọtàlà ni onye tí ó bá wá pa mí ni Fanta shahid ìwọ kúkú shahid nù ẹni pé ọ ọ ó ti gba dúkìá rẹ nígbà jàǹbá nígbà pé ó lè èèyàn wá takò pé yìí nígbè fún ọ eléyìí ẹni ọ wá padà wá pààyàn ẹni yẹn èèyàn shahid ni wọ́n wá ní wà ń tó wá pé mi ni mo bá tí mo ní kò ní gba dúkìá mi tó lóun ọgbà tí mo padà wá rí pa anábì ní finnar òun ní ọ̀wọ̀ náà allahu akbar sòun náà ni pé ẹni mùsùlùmí eléyìí náà tún ṣàlàyé fún wa pé yẹn máa ń jẹ́ ni tí wọ́n máa ń jẹ́ alákìn èèyàn ẹni pé akin ń bẹ nínú nǹkan tó mú yẹn wọ àlìjẹ́nà nígbà mẹ́rin pé eléyìí ní sin akin ni tó rẹ̀ tó dúró pé èyí ní gbé dúkìá mi fún ọ tó sì ní nǹkan tó bìí dáàbò bóra rẹ̀ àmọ́ títẹ́ ni tí òun wá òun ó ní nǹkan ìdáàbòbò tó ju tiẹ̀ lọ sòrò ẹni tó bá pa òun ó ní nǹkan ìjà tó ju tẹni wọn lọ ẹni tó wá bá ń lé so ó ti gba dúkìá rẹ̀ àbótí àpánù ni kò gba dúkìá rẹ̀ anábìínú rẹ̀ nìyẹn yóò wọ àlìjẹ́ndà àmọ́ tí wọ́n bá rí i pé ah ipá mi ọ̀kẹ́ nìyí òun ló ń gbé bọ́bọ̀ yìí ìwọ ní nǹkan kan lé bóyá wọ́n á ní ọ̀pá lásán lọ́wọ́ á nílé igi ṣùgbọ́n ni wọ́n wá yọgi ọ̀rọ̀ lè fi pàdé ìbọn sọ bẹ́tà kí wọ́n ra fírú ẹni yẹn kalẹ̀ àbí kí wọ́n sì sá fún un kò sí ti ó burú mbẹ́ so ní pé wọ́n nílò ẹni tó bá ti kó bá kú báyìí mọ́mọ́ ahmed ní òun ràn kan pé ẹni yẹn yóò wà lìjẹ́ náà ní kàmá jaa fil ahadith gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yẹn ṣe wá nínú àwọn hadith anabi sallallahu alayhi wa sallam wa jami' al-athar àti àwọn athar oríṣiríṣi fi hàdá nípa ọ̀rọ̀ yìí innama umira bi qitalihi wọ́n pa aláṣẹ ni jẹ́ kọ́ bẹ́ẹ̀ nìyẹn jà ẹni pé àwọn àdìsí wà tó ní ẹni tó bá fẹ́ gba dúkìá rẹ̀ bàjá ó lè tó wá bá ọ bàjá àmọ́ walam yu'maru bi qatli kò ní kọ́ pa o wala taba'i àbí kọ́ mọ́ wá káàkiri ní pé kọkàn sáré pé orí o mọ wọn náà mọ̀ pé àìní ibi tí ń bọ̀ yìí kò ní ìyànkan lọ́wọ́ fẹ́ fi bọ́ ọjà ọkàn wá pé kó wá halẹ̀ mọ́ ni kí wọ́n rí dúkìá rẹ̀ gbà bí wọ́n rọlé jà so wọ́n bá sáré tá àwọn nǹkan tí wọ́n jẹ ni wọ́n wá kiri bí à ń jìn sí bí à ń jìn ọbẹ̀ ọlọ́bẹ̀ dà so tó ti mọ̀ pé o lè lébi léyìí so kọ́ wa mú bọ̀ǹkọ̀ wa ta sórí léyìí kì í ṣe nǹkan tí Islam pè wá kalẹ̀ sí àbí ó ti jáde ńlọ lọ́wọ́ tó ń lè parẹ̀ káàkiri Islam ọ̀fẹ́ wala yujizu alayhi in sur'a Allahu akbar kí o tó máa wo manhaji al wọ́n ní ẹni tí ó bá abẹ́ni tí ọ jẹ́ àwọn rebels àwọn kàwárìjì báyìí tí ọwọ́ bá wá tẹ̀ ẹ́ sọ̀bọ́yá wọ́n ṣe léṣe ni wọ́n ta níbọn ni wọ́n sáládà ni ní ìran kan pòun ló wọ́n lọ́lẹ́ pààyàn tọ́ wá bá a kò lẹ́tọ̀ọ́ kéèyàn ní pé èèyàn ń tọ́jú rẹ̀ nìyẹn ìyẹn ni pé bóyá wá rí ibi ọkọ lọ bóyá wọ́n ta ń bọ̀ lápá àbí ẹsẹ̀ àbí wọ́n ṣe lọ́wọ́ ọkọ lọ kò lẹ́tọ̀ọ́ kéèyàn ní jẹ́ kí n tọ́jú rẹ̀ yẹn ni pé tó bá jẹ́ dókítọ̀ ń sọ̀rọ̀ ẹ̀ ìgbà tó bá ṣubú lulẹ̀ àwọn kánà jarihan àbútẹ̀ farapa kí wọ́n ní ẹ̀rí bó ṣe olè náà ló ń yílẹ̀ ńlẹ̀ yìí o ẹnìkan lọ́ta ń bọ̀ kó wa sáré gbé pọ̀ lọ́dẹ ń tọ́jú rẹ̀ yọ̀rọ̀ kò sí ń tọ́ka o ìyẹn sànú ra àwọn ènìyàn fi kalẹ̀ ẹ má tọ́jú ẹ sọ má tọ́jú tí ó wà nínú sunan nabi sallallahu alaihi wasallam náà ni eléyìí tòyìn kí ń ṣáájú ẹni tó bá jẹ́ olè èèyàn kì í ṣáájú ẹni tó bá ń jẹ́ àwọn alátakò ìjọba ọmọ kí wọ́n ní àwọn alákatakítí àwọn alátakò ìjọba so èèyàn kì í máa lọ lè ń tọ́jú wọn so bẹ́ẹ̀ ni tó bá ń jẹ́ amúrọ̀bà so kí wọ́n ní pé wọ́n ní tó jẹ́ dókítọ̀ àbò ní hospital kọ́ wá ní pé ọmọ tọ́jú ẹ̀ so wọ́n ní kọ́ da wàláyé yíza àìlẹ́yìn ìṣòro àwọn kánà jẹ̀rẹ̀ àní jariha ọjà ń tọ́ dọ́gbẹ́ abẹ́ni tó tiẹ̀ ti pé ó yí ṣubú lulẹ̀ tó dákú gbanagada kí wọ́n á ní ẹja lulẹ̀ tọ́jú rẹ̀ sudan yẹn fi mọ̀ pé nǹkan mi tí yẹn pè lóore ńgbà mi aburú ni ọ̀jẹ̀ tí yẹn ò bá gbàgbọ́ yẹ ẹ̀sìn ẹ̀rí pẹ̀lú ẹni ẹni tó lórí kó jẹ́ olè ó lè wò pé ha jẹ́ kí n tọ́jú rẹ̀ ha ha bóyá olè yí padà tó bá jí tán àfi kí ní kan ẹ̀ tí ìfẹ́ mi náà níbẹ̀ lára rẹ̀ ẹ jẹ́ ká tọ́jú rẹ̀ irú nǹkan báyẹn àyèmọ̀kan níjẹ́ báwọn àyègbọ́sọ́nà nábì yẹn níjẹ́ bẹ́ẹ̀ ẹni pé èèyàn kì í súnmọ́ irú ẹni báwọn pé jẹ́ ká sànù àbí ká tọ́jú rẹ̀ ẹ filẹ̀ bí ó bá ṣe wà náà ni. wa in akhadhahu asiran ṣéèkì ni pé kọ́ra tí yẹn bá ti rí ẹni tí ó jẹ́ alájàngbìlà ẹni pé àwọn rebels àwọn kàwárìjì yìí tó bá ti di pé ẹ bá wa ń bá wọn jà abúlé ọwọ́ ti mú un lẹ́rù ẹni pọ́wọ́ rẹ ti tẹ̀ falaysa lahu an yaqtulahu mọ́tò pàmà gbàtọ́wọ́ rẹ ti tẹ̀ ọ̀hún so wala yuqima alayhi al-hadd wọ́n ní wọ́n ló fi ìyà ló jẹ ní ìyà òfin ẹ̀sìn ẹni kí wọ́n ló jẹ ń yà látọwọ́ ara rẹ̀ àìrọ̀ o èèyàn ló lé ní ìsìn wá jẹ nǹkan ìgbéyàwó pé ẹ̀ẹ́n tẹlifíṣàn mi ló gbé ọwọ́ mi tì ọ́ sọ pé kíní yìí ó sì ti tó rúbò dinar ń gé ọ lọ́wọ́ ni kí wọ́n á gé olè yẹn lọ́wọ́ èèyàn ṣe ń tí ọ̀dà wọn láyò kí máa lè lahad èèyàn kí máa ń mú òfin ọlọ́run ọba lò látọwọ́ ara ẹni èyàn fi ń jí èyàn jẹ èyàn ń ya èyàn ní ọmọ ọmọ ìwà lè ṣe zìnà bí ọkùnrin àbóbìnrin ni so èyàn láǹfààní àti ọkùnrin yìí náà ní ẹgbàá hundred irọ́ o àbí kọ́jọ́ pé àwọn ẹgbẹ́ kan náà kóra àwọn jọ wà ní lágbájá zìnà náà lẹ́gbàá hundred irọ́ o ntí wọn lè ṣe náà ni pé tàwọn àbúrò ni pé bóyá kọ́ kan náà kọfí bá wí ẹ̀kan lè nà á lẹ́gbàá but kí wàá ní hundred tí ń jẹ́ òfin ọlọ́run àyẹ̀nìkan kan ìdárò rẹ̀ lò ó ti yẹ amruhu إلى ما والله الله فيحتك فيحكم فيه wọ́n ní ẹ tẹ́rí ọ̀rọ̀ rẹ̀ lọ́lẹ̀ bá àwọn aláṣẹ nínú ìlú ni ẹni pé ọ̀lẹ́ rìpọ́tì ẹ̀ fún ni ó fìyà òfin jẹ̀yàn tí ìjọba ti wà nàìjíríà yìí nìsín kò sí ìjọba ẹ̀sìn tọmọ yẹn bá sìn náà abẹ́nìkan tó súnmọ́ ẹ̀ náà èèyàn lágbára kéèyàn ní èèyàn ń so kò ṣeé ṣe èèyàn kan bá ẹ bá ni so ẹ bá wí àmọ́ pé àna lọ́gọ́rùn-ún búláàlà yìí wọ́n sí lọ́wọ́ ẹnì kankan o ọ̀dọ̀ àwọn tó máa ń jẹ́ aláṣẹ tó máa ń jẹ́ aláṣẹ tó yẹ kó bá ń lò fi ẹ̀sìn sùúrù yẹn nìsín tó bá mú lọ́dọ̀ wọn àwọn lè ná ní ọgọ́rùn-ún búláàlà kò sí tó burú mẹ́ so kódà ní tó bá yẹ kán pa àwọn lè pa tó ayé pé ìjọba bá ní so àmọ́ kó jẹ pé nìkankan ní wọn máa dáa sí ẹ rí i pé ti ń jẹ́ ìdàrúdàpọ̀ ìdúró dàrú yóò di fọ́wọ́dọ́ ẹni pé ogun kan wà yóò di tí ó mọ̀ dàrú so náà ni islam là kalẹ̀ fún wa ipe bá a ṣe máa ń lò pẹ̀lú àwọn tó bá ń jẹ́ àwọn ọ̀daràn ọ̀daràn olè ni àti ọ̀daràn àwọn tí wọ́n ń jẹ́ alátakò ìjọba bákan náà a tún sọ̀rọ̀ nípa báwo la ṣe máa ń bá olórí lò pé àìtakò wọn ẹ bá wọn jà sọ abẹ́lẹ́ wọn subhanahu wa ta'ala kó ṣe àlékún àgbóyè ẹ̀sìn rẹ̀ fún wa báyìí lọ. سبحانك اللهم بحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ويا تباري أو يبيري